kì í ṣe ìròyìn mọ́ wípé àwọn ọmọlẹ́yìn gbajúgbajà olórin fújì nì tó jẹ́ máyégún ilẹ̀ yorùbá tí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ fi jẹ olórí ọmọ ọba akilẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ìyún alhaji wàsíù àyìndé ọmọgbọ́nlọ́wọ́ màṣá ẹni tó pè yàn mọ̀ sí k1 kì í ṣe ìròyìn mọ́ pé àwọn ọmọlẹ́yìn ẹ̀ ìyẹn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ẹ̀ wọ́n ti sá lọ lásìkò tó kó wọn lọ ṣeré ní orílẹ̀-èdè england ìyẹn ní united kingdom lọ́hùn-ún ẹ̀rọ rà ti wípé lẹ́yìn tí wàsíù àyìndé tó jẹ oyè olórí ọmọọba tilẹ̀ ìjẹ̀bú tí ayẹyẹ wáyé tán inú wọn àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n máa gba ìlú london lọ fún eré kan tí wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ fún láti fúnni dá àwọn ọmọ nàìjíríà àtàláwọn àwọn aláwọ̀ dúdú tó wà níbẹ̀ lárayá ṣùgbọ́n o ìṣe nìròyìn kàyéfì jáde wípé lẹ́yìn tí wàsíù àyìndé kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ dé ìlú london níṣẹ́ làwọn díẹ̀ máa sá lọ tí wọn kò rí wọn mọ́ ìyẹn pé wọ́n jápa bí àṣà táwọn ọmọ àsìkò ń dà tó sì jẹ́ wípé àṣírí ìdí tá a gbọ́ pé àwọn ọmọlẹ́yìn Wasiu Ayinde náà fi sá lọ ni pé wọn ò fẹ́ padà sí nàìjíríà mọ́ nítorí bí nǹkan ṣe le àgbọ̀ wípé iye owó tí wọ́n ń gbà lẹ́yìn aláàjì Wasiu Ayinde kò fi bẹ́ẹ̀ tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ pé báwọn bá ń ṣe jámájàmá lókè òkun táwọn ń ṣe oríṣiríṣi iṣẹ́ owó tí yóò máa wọlé fáwọn lóṣù yóò ju iye owó táwọn yóò máa rí lẹ́yìn Wasiu Ayinde lọ ìyẹn báwọn bá padà sí nàìjíríà táwọn ń kọrin táwọn ń gbé orin kiri lẹ́yìn ẹ̀ ìdí èyí gan ni tẹlifíṣàn yorùbá tó tọgbọ́ wípé àwọn ọmọlẹ́yìn Wasiu Ayinde fi jápa o tí wọ́n yà kúrò lẹ́yìn ẹ̀ tí wọ́n sá kúrò lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ní báyìí o olú ayé fújì gẹ́gẹ́ bọ́dún ṣe ń pe Wasiu Ayinde kò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o ó ti lọ fọ̀rọ̀ tó àwọn aláṣẹ ẹ̀yìn agbófinró ilẹ̀ United Kingdom létí tó jẹ́ kí wọ́n mọ̀ pé òun wá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òun o tí wọ́n sá lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ó di nǹkan láàrin ọmọ Nàìjíríà nítorí pé báwọn kan ṣe ń rẹ́rìn làwọn kan ń fi ọ̀rọ̀ náà ni wọ́n fi ń banújẹ́ ṣùgbọ́n tí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí wọn kò tí ì rí àwọn ọmọlẹ́yìn Wasiu Ayinde tí wọ́n jàpá náà o